Thank you, Father, for this Hello, everybody. Happy new month, month of March. Lolori, this one is quick one before I go to the Facebook. Good morning. Good morning, everybody. You're welcome. Heavenly Father, eternal rock of ages. Bola say thank you for this moment. I worship you, Lord. You are the Alpha. You are the Omega. You are the lily of the valley. This is good. I am what I am. Unchangeable change. Olúwa ṣé o kìnìún ẹ̀yà júdà gbogbo ìdílé jésè ẹlẹ́dàá ṣẹ̀dá ọba tí a máa ń pè lájò tó máa ń jẹ́ nínú ilé ọba mi tó mọ gbogbo tó sì lè ṣe gbogbo adúgbò fún yín o kábíyọ́ọ̀sì o kábíyọ́ọ̀sì o Elédùmarè kábíyọ́ọ̀sì o you are the God of heaven and the earth kábíyọ̀ọ́sí o kábíyọ̀ọ́sí ọlọ́run kábíyọ̀ọ́sí o mo dúpẹ́ fún yín mo gbé yín ga láàárọ̀ ìmọ̀ṣẹ́ yín lọ́ba nítorí pé alágbára ní lẹ́yìn rẹ̀ kò sẹ́lò mìíràn mo dúpẹ́ bí tẹ́ ti bẹ̀rẹ̀ bí tẹ́ bá ṣẹ́ náà dé mo dúpẹ́ bí tẹ́ ti mú mi tẹ́ mú mi lọ. Lord, I thank you for everything you have done in my life, for what you are going to do again. Receive my praise and thanks this morning in Jesus' name. I cover myself, blood of Jesus. My daughter, blood of Jesus, no weapon fashioned against us shall prosper. Anybody that wish me well over the world, I pray, Lord, that you wish them well as well in Jesus' name. Wish me well, Lord. Any man or woman that is causing us, that travel far because of us to destroy our life, Father, Lord, let them die on their way there in Jesus' name. Or their way coming also, let them die in Jesus' name. I pray, Lord, today, this month of March, the goodness of this month, it shall be our portion, be my portion, my daughter's portion. All our people, the goodness of this month shall be our portion. I want to speak this morning. Please do my mouth, take total control in Jesus' name. Thank you, Father, because you answer prayer. We worship you, Lord, because you're God. In Jesus' wonderful name I pray. Amen. Ẹ káàbọ̀, happy new month. Ẹ pàdé mi lórí This my video. You can see the two video with mo ṣe I'm on the live um, YouTube, also on the Facebook. Oh, Kenny, how are you? Long time, my dear. Long time. How is family? In fact, don't worry. I'll call you. So, the two video is the, the, the, the one, the camera of the Facebook is very clear. It's made my face bright. I look like a pupa, like a person that has a light skin. But I don't think my skin is so light like that. But the one in YouTube just make my face dark. Like, I think that's my real face on YouTube. That's my real color. But this color, this camera, I don't use filter. But when I on the light, halogen light, then it brighten it. But on this camera phone, iPhone, it remain the same. Anyway, I have a these days we are not preaching Jesus Christ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí we are still in Christ o we are a new creation but <clears throat> it is well so I don't give this title I don't give title to my phone I mean to my um it's possible today I'm going to be on YouTube totally So if you are with me right now on Facebook, go to my YouTube. If, if, in fact, it's possible for me to continue right now on the YouTube when I will stop this one. Because there is a message, I'm trying to bring out the message that I'm going to treat first before I proceed to another thing. I have many things to do. Talking of Mubad, I want to talk to Berekete and we don't need to call under him we want to do it on our chat we use our platform to talk to people we still also want to call our, our president we want to call Nigeria police also we're going to call out some names ó ti yé so I'm trying to check the the message but it's not here the person here ṣé ẹ̀yà wèrè kí ló dé tẹ́ ń ṣòfèsì yín mọ̀ mí o dẹ̀ ní ṣoríire ẹ̀yin tẹ́ ń ṣòfèsì yín tí mi fẹ́ rí yẹn o ní ṣoríire. so you guys you join me on YouTube I'll be doing chat on YouTube on Facebook because this my Facebook a lot of people are making money from me one person dey just download it then dey put it on their platform on my video when i put it there maybe tipatipa la ma fi rí two thousand one thousand five hundred two hundred mi ma wo video mi tó yẹ pẹ̀lú mi lórí platform ẹ̀ wọ́n ma wo like <laughs> ẹlòmíì ma ní three hundred thousand viewer on our video and on our you can see here now àwọn tó ń gbé video yẹn and they be destroy your platform ìwọ tó bá ń gbé fídíò mi láti trend kó máa yóò fi trend òfin pawó fúnra ẹ ó wá ń destroy page mi náà just as desabo ló ṣe ń ṣe ìwọ náà ikú burúkú ló máa kú lọ́dún ọdún two thousand and twenty-four yìí o ní escape ikú o ò ní tí ikú tí ikú gan tí ò bá fẹ́ pa ẹ́ tẹ́lẹ̀ ìwọ ni ikú máa máa wá kiri all of you tẹ́fẹ́ tàn ní ayé mi tó laughing stock mi ti ẹ̀ ní pé kẹ wọ́n tẹ̀bí ẹni tó bá tiẹ̀ láf tó má ìfẹ̀ṣẹ̀lẹ́yà ó lè ṣe ó tún lè praise ẹ̀ lọ́la ó lè tún ṣe dáadáa ẹ̀yin ikú burúkú mo fẹ́ kó pa yín káwọn ẹbí yín miss yín forever àwọn tí ẹ ń pè owó náà fún tẹ máa gba owó tẹ máa fi pè fún so I have many things to do so join me on the YouTube join me on the YouTube on my YouTube Auto Bola TV o check me o wá make sure pé I'm on the live chat I mean mo wà live ṣó ti yé. And all of you that join me, always welcome. Thank you. God bless you. Anybody that join me, join me there oh. Because somebody fi nǹkan rán yín sí mi náà. Àbí tó fi nǹkan rán yín sí only Ó lè ó lè ṣe ṣe ńbẹ̀ yẹn náà. Tó bá dẹ̀ fi mi nǹkan possible ńbẹ̀ So join me there. Okay? Tí bá ti fẹ́ fẹ́ jọ torí Esabod flag page one. Ẹjọ́ Esabod ni mo fẹ́ máa post síbẹ̀ àti àwọn ìjọba Canada o àti ti America o kí n máa fẹjọ́ ẹ̀sùn àtàwọn tó ń support ẹ̀ so torí mo sọ lánàá pé Esabod is a terrorist people fighting for her àwọn tó bá ti ń fight for Esabod kò kó lọ ṣẹ́kùn dáadáa they are terrorists as well they should go and check it. Mm. n tó sọ Esabod di olówó n tó sọ di olówó lórí Facebook yìí pásítọ̀ tí lára àwọn pásítọ̀ tó jà mí lólè ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni pásítọ̀ ọ̀tọ̀ lolórin a bá wọn jà tó torí owó tán tiẹ̀ ti gbà yẹn a sọ fún wọn pé kán jẹ́ kí ènìyàn mi lọ láti lọ sìn mí ni ọlọ́run wí but after doing evil to you they don't want you to proceed they want to hold you ransom okay so what make me mad about that pastor again is because he's asking me for my house and he want me to give he want to give me token thank God for that day my daughter was we are on the line I mean we are on the dining that day not in this house my former where I live before and this pastor calling into my I wasn't on the live chat if I know it's going to be like this papa bá ti record ẹ̀ níjọ́ yẹn sista Bọ́lá ẹ pẹ̀lẹ́ mo ní ẹ pẹ̀lẹ́ pastor mo kí pẹ̀lọ́yàyà This olórí burúkú pastor is well known all over the world. Ah, gbàtẹ́lẹ̀ ti wà ní Canada ń sìn tó ti fún mi ní brown paper brown paper ni mi ti gbàwé ìlú o tó gbàwé ìlú náà kò mí kò ń ṣe to ẹ̀fù o kò assure you I mean kò tún even people having some people in Canada working long time kò assure wọn pé wọ́n máa kọ́lé sí Nàìjíríà o you know because you are you get your paper now that's brown paper ngbà yẹn that uh, I should I should allow him to go and take possession of that my house he going to give me token <laughs> the spirit of God just get into my daughter that day my daughter saved me that day actually bóyá ti lògùn ní o bóyá ti lọ gbàdúrà lórí òkè oríṣiríṣi tó ti bẹ àwọn wòlíì orí burúkú àwọn wòlíì tó ń lo spam ọkùnrin ló bá ní pé lọ́mọ mi bá dáhùn I was no I was sitting so I couldn't put the phone with my I just dropped the phone I picked the phone and I put it in speaker and the person said eh sister Bola Ẹ̀pẹ̀lẹ́ àánú òjò nìyẹn o mo ní Ẹ̀pẹ̀lẹ́ pàṣẹra sà yes sir ah, gbàtẹ́ ẹ̀ ti gba brown paper yín òun gbọ́ pé ẹ̀ ti gba brown paper yín ẹ̀ ti gbà wé brown paper mo gba o asylum seeker nígbà yẹn o as a potential kò tí ì ṣe pé àti lọ sí judgement gan o because even when you have that brown paper when they give you that brown paper you going to defend you going to go to court and defend all story to ba give so a lot of thousand millions of people have been rejected from there paapaa but this man said eh ó ti gba brown paper yẹn so now let me just give you token and let me go and process your house take over your house and you see today when they are bringing a lot of story on the media that some pastor collected their things they gave them some money they said they are renting before you know all this 419 in fact Nigeria is in deep mess I pity the president and all the people in power if the care is not taken we are not shouting like this they too will just contribute their own and do and leave it just like the way àwọn gbogbo àwọn tó ti wá tó máa lọ kọ́kọ́ kówó pé ibi tí nàìjíríà yìí dé báyìí o pé gbogbo ayé kọ̀jẹ́ bá ti lọ bẹ̀ ká kówó tiwa let us make our own people good okay rich and then leave it the way it is So because we have we have a lot of criminals i tell you majority of nigerians are criminals in different parts ni in different ways even people that live that have money let me tell you this one nígbà tí mo ń gbé ọmọ mi lọ sí school láàárọ̀ yìí nísìnyí kò pẹ́ The Spirit of God was telling me, the Spirit in me was telling me that, do you know percentage of people living, even living good in Nigeria? Check their face. If you see pastor that is living good, politician that is living good, if he's not living in debt, they are living in, in fraud. Do you understand me? Not only in Nigeria, even in the world, the Spirit of God said, a lot of people you looking at you sin you tori be you are let me speak i want to speak english so that people who don't understand yoruba my language should understand what i'm saying a lot of people you are you view you even pray to be like he said some of them if they are not living in debt they are living in fraud that those good life you see people living with okay you see them with a lot of extortion i mean a lot of fantastic and exotic cars, fabulous houses, mansion castle like that. Like the pastor and the MD of um, uh, what is the name that died of recent that crashed on the on the helicopter in America of recent. When you look at it, a lot when you look at a lot of them, they said either two things either in debt or in fraud that they are sustaining themselves with debts or they are sustaining themselves with fraud. And that is why when people go to power, when they borrow money for the election to campaign, or they sold whatever they have, in one way or the other also, they make sure they get it back and get extra. And make sure the people that can be liability to them, they settle them. You understand me? And also that one is a fraud. You will see, that's why people shouting. But it's not supposed to be like this, especially in the Nigerian system. Why is people doing like this? They don't care for people, the citizen, because they know that the moment they left power, whatever they have now is going to sustain. That's what they're going to maintain till they die. And if they lost it also before they died, then they are out of the game also. And when you have the money, and then that's when you continue to be able to subscribe when you have the money you will be able to subscribe into the channel again even anytime any day or any of your family wants to go but the moment they are no longer there I mean you are no longer getting anything to sustain you that's why you see a lot of also people they die wretched so people are living in two ways by debts or by fraud go and check it people who are not living who are not living I mean living the way they want They want to live a good life. They want to live a just a normal life. The one that are not living good, that always think I want to be like this, they never be. I want to have this and they never have it. They are the people who want to live right. Okay? Now this pastor said they should give me, he wanted to give me token I take over my house. And my daughter said, no! Exactly this is how my daughter speak. I wasn't telling my daughter to put spoke nose, but the spirit of God getting to her. She before I reply Pastor Anojo, my daughter said, No. My pastor, I mean, my daughter said, No. And uh, when I now noticed that the pastor started talking about the pastor, I started also bringing the story of the pastor when God now energized me to be speaking mistakenly I now put the name of you know I wanted to I was now an, I explaining that you know majority of these pastors some of them are very connected they are connected with the politician and I wanted to use it that day as a sample and I showed it when uh, Professor Yemi Osinbajo went to Arakeji he was invited to Arakeji okay he was invited to Arakeji and uh, Anojo was it because it's not a small person in CAC okay but but but all these obonis, all these occultic I know Oh my wow! Oh, kò sẹ́ni tó fẹ́ jalè tí ò ní sínú ẹgbẹ́ òkùnkùn kò sẹ́ni tó ń jalè tí ò sínú ẹgbẹ́ original the original one is just like àwọn tó ń pààyàn yẹn in fact that's why you see when people die in Nigeria to get justice is the difficult thing because majority of people who are in power also who are everywhere both left and right they also into it they only cover it and that's why they call it secret society before it's only now that the children the one the young shall grow are now exposing it to the world are you getting me so I now posted it that even if I want to ride the terrorists also that I know Ojo is part of it Let me tell you, anybody that stole your thing, I wanted to talk about your thing, they will plan the next thing for you to die. That man that died in America, do you know that? Is the dead of that man, is it, is it natural to you? The dead of that man, is it natural? Is he travel? Before he travel, he went to visit uh, Prophet Remi, and he's from Redeem. Okay? And he borrowed money out of David yẹn gbogbo wọn ti ń sọ látijọ́ yìí tọ́tò bọ́lá bá sọ̀rọ̀ sí i ó ń sọ̀rọ̀ àgbàlagbà bí mo bú anybody sí i Nobody gave me money. The only problem I have in Canada is accommodation. The money is not that there's no house, but the house is expensive. And now the evil people of Nigeria also, that we call, we believe that they should be, we are expecting them to be good people. We are expecting them to be uh, the people of God. But they are people of the devil. They are part of the people trouble that they gave us also. They're telling people that don't understand. That's why I try to speak my language, I mean English, that people will understand. They're interpreting things to people wrongly. Okay? I know I did a video about redeem and not about Baba Deboye, About some pastors in redeem. But it's not a, redeem alone. All churches like that. I know though it's number three before. I don't know number three. Got to one see. Ní CAC. He has a church as at 30 years ago we found together I was part of the foundation of the church torí ẹ̀ ni ibi tí wọ́n bá ti fi wá ṣe foundation tó bá rè kó fẹ́ build wọ́n fẹ́ lò wá and then later they throw you out they started throwing things on you started wage war against you they want people to kill you irú foundation bẹ́ẹ̀ yẹn ọlọ́run máa crash irú fẹ̀ ó máa crash gbogbo pillar ẹ̀ á fọ́ gbogbo ẹ̀ bolẹ̀ wọn ò ní dúró Excuse me first. I want to open this door. Side piece, walk a little bit. <coughs> So, mo wá mú picture See, Prophet Yemi that's our former our former vice president of Nigeria and now I was showing it where he went to visit anojo wọ́n wá and àyà eh, pastor Yemilaya oh my god Ọlọ́run mi ò mọ when I tí bá gbọ́ orúkọ wọn ó máa ń irritate mi tí ba gbọ́ orúkọ Prophet Yemi ó máa ń ó máa ń disgust me when I when I mention his name my spirit used to be disgust. I think mistakenly is it mistake it's not even mistake but I don't want I don't know him personally but he's the pres vice president of our country and the person I was talking about The pastor who wanted to obtain my house unlawfully systematically asking me to dash him the house. Okay? It's now, they were now together and embracing, you know, they hug each other. And I was using it like an example, like, like this man now, vice president, is not going to be active. I said it that day on my that live, live chat. I said this man is not going to be active because These evil pastors has hugged him, embraced him. They use you, they do ritualists, people in Nigeria, and that is one of those things that also affect our country so dearly. You understand me? I know evil is everywhere in the world. But when evil is face to face, it's being practiced without the fear of the law, of the people in the system, in the country, Then the country is due. And I posted it because already name of uh, what is it? The name of um, the name of uh, Kiloruke Anu Odo already been written that he's a terrorist on my platform because the way she go i mean the, the, because it's not she the, the way you go after me you asked me out long time ago and uh, I faced a lot of problem that I know is the one that gave it to me. Not spiritual problem, face to face. I was in South Africa. This man was sending police, a lot of people, to set my, the father of my baby up, to set me up, I don't know it was the one until the secret was out. I overcome it. I pray to the level that God sent confusion to their midst. One of the pastor confessed to me. And I forgive when things started getting better. He came back, asking me for assistance, discussing having, like started having, he wanted to be having relationship, like friend, he want to be a friend to my delayed father of my baby. One of his personal called the father of my baby then, said to my father, that's then we are still, we are still like husband and wife. He said to the man, the pastor, one of, not one of his pastor, said to the my husband then that, it's not about me, Sister Bola, he called me Sister Bola. Is Sister Bola not telling you the relationship between him and between her and this pastor before? He said, no. I was telling my pastor, Akin. I said, why are you telling, why are you telling story? That is gone. And it's a pastor and I respect like a pastor, not a like, you understand me? That one exposed everything to the father of my baby. Despite that, this man went go and hell and has my, I mean, demanding money for my, for the, for my, my father, for father of my baby, for my husband. My husband will give. I explain later. I explain to him. You understand me? what happened, the way money caused trouble. I was like, is this man actually ashamed? He should be ashamed of himself. That this man should be ashamed of himself. Because if it's me, I cannot enter Motiferi. Ó ti ilé àbí tẹ́ promise ẹ̀dẹ̀ ṣe orí burúkú tó ń pé ọ̀rọ̀ owó So that one exposed and another person also exposed. I was like, maybe he's in need of money and we are okay then we started giving sowing seed like sowing seed like also we have anytime we have money we pay our tithe to them we share our tithe to the church we go at any church we attended we share it so one day we gave him money like we gave him tithe he now believe you know he calculates and that's one thing about the tithe papa any money when you calculate when you drop one million tithe they know that hundred million you got hundred million profit So they calculate, they calculate, you know, with that tithe we pay them. So this, the next day, about three, four weeks later, I mean, about a week later, this guy called, the pastor called and he said to me, "Sitabola, Bola, ẹ bá mi bá ọkọ yín sọ̀rọ̀ twenty five million. No, he first of all asked me, please make sure you invest your money. I was like, are you the one to tell me to invest my money? He now want to be, place himself like a, a mentor like a godfather now you understand me or shame for me me more on serious elements like alive Niti ara galatia be alive Niro Nara galatia like now you want you now want to they force themselves in your life people all these people they force themselves in your life i was i said okay he started talking to me but I respect him I you know sir, sir, the way they normally they normally create impression you respect pastor you call them you know with respect pastor the man pe mi o pe pastor kankan daddy I don't call people daddy I can call you I don't call people in front of calling daddy of recently ni mo ṣe bẹ̀rẹ̀ sí ń pè yàn daddy because even fatherly love I don't I don't have father my daddy mi ti kú láti gbà tí mo ti kéré so mi ìwà nínú ilé kí n máa pariwo dádì dádì dádì dádì so i'm not used to it i'm not, I'm not used to it facebook mo ti bẹ̀rẹ̀ dádì dádì you understand i call mommy i call mommy because i have mommy And I was using that picture, explaining to the people then who care to listen and people are ready then to listen because àwọn èèyàn míì púpọ̀ náà ni pastor ti ṣèkà fún anybody now this on this social media trying to attack me saying that oh I support some people but tí wọ́n bá fìyà jẹ wọn àbí tí wọ́n bá ń sọ̀rọ̀ wọn náà ní burúkú I've just not that I'm supporting like but I just defend some people you understand me I don't forgive people and I can't be I mean I can't put it uh, a cause and the trouble of others on others ìka tó bá ti ṣẹlẹ̀ ọba if anybody commits a crime that person should be judged for it i don't normally fight others for other people's crime that's one thing about me but àwọn èèyàn tó bá bá èyí kọjá wọn lè tọwọ́ bọ gbogbo pastor, yẹn ní ojú torí ẹ̀ ń bá ń sọ pé pásítọ̀ tí ò bá ti ṣèkà fún mi rí mi ò ní sọ pé ó ṣèkà fún mi ṣó ti yẹ yín but all this eléyìí ẹni tí mo sọ yìí ritualist ni kò ń ṣe àánú òjò up to date kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí kódà it's not even part of the people they are talking about on social media they wọn worry. wọrí òun ni mo fi hate Esther Ajayi yẹn Esther Ajayi yẹn pastor eh, president Bola Ahmed Tinubu ẹ̀yin tẹ́ máa ń prove gbogbo èèyàn gbogbo owó tó ń kó ní táìmù Buhari náà tó ń kó ní táìmù Ọ̀ṣínbàjò máa yẹn wúmà yẹn tó ṣe eyín tó ń pè ní Esther Ajayi yẹn àwọn kówó yẹn ara owó yẹn wà lọ́wọ́ wọn I hate that tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mo máa ń pè màmá yẹn màá ní eh, mi ò ṣe kérúbù àti ráfò bọ̀ tí bá rẹ́ni tó bá ń ṣe dáadáa tó ń dẹ̀ ṣe dáadáa fún inú mi máa ń dùn bọ́n ṣe lówó yẹn mọ́ra wẹ́wú ṣọ́ọ̀ṣì tó kọ́ ètò rántí sáà mo tiẹ̀ máa ṣe ṣáàtì fún àwọn EFCC gangan fúnra wọn kí wọ́n mú wọ́n lọ investigate Esther Ajayi ẹ lọ bá ẹ sábọ̀dù dáadáa kò ní dáa fún yàrá ìyá yín gbogbo yín kó investigate ẹ ṣàjàyí yẹn gbogbo bàyẹn tí bá ti ń complain pa ẹnìkan báyìí ó máa rò mọ́ àsùn wọn ni ó invite ẹ̀ sínú ṣọ́ọ̀ṣì wọn gbà yẹn a máa ní wọ́n rà àánú gbà wọ́n máa invest wọ́n máa wọ́n máa máa kówó nàìjíríà sí àkáǹtì church àwọn ló ba àwọn ló ba nàìjíríà àwọn wọ́n wà ní àwọn tó ba nàìjíríà jẹ́ ẹ wo má tó kú tó jábọ́ yẹn ẹ wo iye owó tó ló gbà bóyá wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà lòdì sí ayé ẹ̀ ni pé kó kú kó kú kó kú kó kú sódà àti owó tó ń gbà ó máa lọ ẹni tó fẹ́ gba lé mi yẹn ṣe rè pé máa gba rere rèrò mi ni tó bá ti tí pásítọ̀ yẹn bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tó bá ti fún wọn máa mẹ́sàn kan fọ́fìtì ẹ̀ and I was now telling the whole world pé ẹni yìí ọ̀hánú òjò ti lọ fi àyà kó Ọ̀ṣínbàjò láyà o kò ní kò ní jẹ́ kó wà àti ìfowódẹ̀ máa useless ṣó useless àbí kò useless tá a bá sọ̀rọ̀ fún wọn instead of them kò tó listen wọ́n máa wọ pé ta ló ń sọ̀rọ̀ ṣé tọjú orí ni àánú ò lè gbà ju three years lọ́wọ́ mi two years group la máa jẹ́ àwọn èèyàn tí òtún ẹjọ́ pọ́ máa sọ pé òkè o ò tí sí nínú ẹgbẹ́ secret court ò tí sí nínú secret society wọn àti ìkòwò nàìjíríà sọwọ́ ẹ̀ kó máa kó máa ná yàfùyàfù gbàtọ́ ìkòwò nàìjíríà sọ mi ní tìtẹ́mi náà ní ẹ̀rí pé mo ná ni mo ná fún nàìjíríà àwọn nǹkan tí mo ṣe fún nàìjíríà àgbọn tí mo ṣe fún àwọn tí mi ò mọ̀ rí ní street mi tí mo ń gbé àwọn kan máa ní má wá nàìjíríà I feel like coming to Nigeria today I tell you I feel like nǹkan tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́bẹ̀rẹ̀ mi tí bá jí làárọ̀ mo lè má rò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́la pé mo fẹ́ travel ní South Africa tí Nàìjíríà bá wù mí lọ màá sùn I feel like going to Nigeria màá dẹ̀ wọ play màá ticket mi lẹ́sẹ̀kẹsẹ̀ màá máa lọ inú ilé mi ni màá dé sí náà ẹ̀kọ́ ogun wa ṣèbí inú mi ò jẹ́ ju pé láì ṣàtì kí fóònù mi kó wà kó ní mọ́lẹ̀ báyìí ni ní láìfù Ko dẹ̀ ní bátìrì ẹ̀ kó fù kí dẹ̀ ní dátà lórí ẹ̀ ẹni tó bá fẹ́ pààyàn màá ṣe láì ṣàtì kó tó di pó pààyàn yẹn sọ ti yẹ mo dẹ̀ sọ nígbà yẹn pé ẹni yìí o kò ní wà active ṣó wà active ṣé professor emi wà active wọ́n lọ wo ìran ni mo dẹ̀ gbé síbẹ̀ mo dẹ̀ kọ terrorist sí orí àánú òjò mo kọ terrorist sórí àánú òjò kí ni wọ́n ṣe they are terrorists all of them you don't know that some pastors they are the one that they are part of the people who sponsor different war different problem in Nigeria ni ṣe rí kọ́lọ̀ aṣọ tí mo wọ̀ ń sìn ó tó bí kọ́lọ̀ mẹ́fà but they look alike but come bright jù color. lọ bí kọ́lọ̀ ìkan wà dáka tó jẹ́ black gbogbo àwọn kan wà tẹ́ pé ìṣòro dark burúkú náà pé This design bí design problem nàìjíríà ṣe rí rainbow with different design different colour ní gbogbo àwọn èèyàn dá nàìjíríà ni wọ́n dá ìṣòro ti nàìjíríà ìṣòro pásọ̀ ọ̀tọ̀ ni ìṣòro àwọn ritualist ọ̀tọ̀ ni ìṣòro àwọn fraudster àwọn ọmọ kékèké yẹn ọ̀tọ̀ ni those cyber fraud ọ̀tọ̀ ni different problem The one, the problem of pastors is different ones. In fact, ti àwọn church aláṣọ funfun, problem ọ̀tọ̀ ni. Ti àwọn mọ́ àmì dámẹ́ mọ́tí church ọ̀tọ̀ ni. Tàwọn babaláwo àfà ọ̀tọ̀ ni. In fact, when they are telling you to be praying, what are those people want to be praying for? People cannot, if people don't repent from their sin, níbo ni wọ́n ti fẹ́ sọ pé kí wọ́n rí ìrònú kúwàdà yẹn gbà is it by magic God is not a magician if people live in sin they cannot continue at times kò ṣe pé agbára àdúrà àbí kéèyàn má gbàdúrà àbí kó máa pray kó wà they are ready they are not ready to listen because when you are preaching to uh, to people at times they look at all of you the same way àwọn tó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run sú wọn wọ́n jẹ́ kí Jésù fẹ́ sú àwọn èèyàn ìtú ọ̀dẹ̀ fi sọ fáwọn àtọ́ ta fi gba Jésù gbọ́ wọ́n ní wá sọ́dọ̀ mẹ́ni tó ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ tí ayédèrú wọlé lórí èmi ò fún yín ní ìsinmi torí pé àjàgà mi rọrùn mi sì fúyẹ́ bọ́ tó bá dé ṣọ́ọ̀ṣì àjàgà ni wọ́n fẹ́ fún gbélé ẹ lórí bí àánú òjò ṣe gbé bí ó ṣe bẹ̀rẹ̀ kí ni mo ṣe bẹ̀rẹ̀ sí lọ sí CAC I thought wey ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ yẹ yín ẹ gbàdúrà we pray àdúrà tí mo ti gbà tán bá ń tò ó lè tán bá ń tò àdúrà tí mo ti gbà ó lè tó jẹ́ pé àdúrà ẹ tí mo ti gbà tán bá ní kán máa tò ó tó dàbí aṣọ ó máa kún vẹ́sù mẹ́ á kún one thousand vẹ́sù tí àdúrà tí èèyàn ti gbà ní tí mo ti gbà èmi nìkan o tí wọ́n ní tí mo ti gbà ṣé ti sí èsì ni bọ̀ bó ṣe ń bá ìran dẹ̀ rúwọlé lórí because wọn bá dẹ̀ rúwọlé lórí òun nílé kúrò níṣọ́ ṣé bá ní òmìnira wàá fẹ́ kúrò so tó bá pẹ́ ìgbà tó bá dẹ̀ máa kúrò ó ní lo ayé ẹ̀ pẹ́ kó tó release ẹ̀ ìgbèkùn àwọn nǹkan tá à ní òjò ṣe mo de gbé sórí social media professor emi vice president e wà ń bẹ̀ bó ṣe gbé bí ẹ sábọ̀dù ṣe sọ pé mú àìná báyìí tẹ́ sábọ̀dù bá dẹ̀ ti bù mí torí pé Wàsíù Àyìndé ti sanwó fún àti àwọn others àwọn tó fún lówó níjọ́ ìnáwó gbogbo yín ẹ kì fi ṣe sample ni àwọn tó fún Wàsíù ló ikú tí ò ti kú àtàwọn gbogbo àwọn tó ìfúnlówó yẹn náà máa kú ikú àìtọ́jọ́ yẹn náà máa kú write my lips I mean read my lips. ẹni tó bá padà bú tó ní jàbàjábà ẹ̀pọ̀n gómìnà àjùmọ̀bí ìbàdàn ó fún lówó ó padà kú ni bó ṣe fún lówó kò pẹ́ tó kú. gbogbo yín tẹ́ ń fún ẹ́sà bọ́ọ̀dù ní owó láti máa ní agbákọ́ lè máa jẹ́ representative yín ikú àìtọ́jú ọlọ́run bá mi fún yín. ìgbà tó ń tẹ̀ sójú ẹ́sàjà inú ẹ́sàjà ẹ̀ tètè lọ sanwó fún ni ẹ́sàjà inú wà náà wọn tó sanwó fún. pásítọ̀ nàìjíríà ní fraud case lamẹ́ríkà wọ́n ní all over and that's why when you are talking about fraud evil they are evil say no to fraud say no to evil all of them is that petition you will see them like a good person wọ́n ṣe ba system ara wọn jẹ́ wọ́n máa purọ́ mọ́yìnbó wọ́n ba system wọ́n fẹ́ ba system others jẹ́ corrupting people children. ìtẹ́ sábọ̀dù gbé nìyẹn pọ̀ wọ́n máa wọ́ bọ̀bọ̀ nílẹ̀ ta ni ẹ sábọ̀dù wáyé pé kì í ṣe pé days ìjọba tí ìbàjẹ́ pé days who is sábọ̀dù sẹ́mi bá wá tí mo complain pa èèyàn tẹ́ẹ̀ kì í ṣe pé tòótọ́ ẹ̀yin náà wà ní part of it tẹ́ bá wò pé Is like ẹ̀mí ọlọ́run ṣiṣẹ́ lára mi ó wá tètè fi àmì òró fi àmì òró yàn mí èmi rò pé mistake ni but òótọ́ ni bọ́n ṣe lọ sí bọ́n ṣe bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ fún yẹ́sà bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ fún ọ nìyẹn secretly owó tó máa ń wọ́n pọ̀mpù owó fún wọn sọ owó fún gidi gbogbo àwọn tó wá yàn sábẹ́ yẹn wọ́n wá fi spend send owó sí ni ẹ sábàdà máa ṣe pé bí pé politician àkọ́kọ́ fún un lówó i have a lot of voice note tí àwọn politician send owó sí ẹ sábàdà torí ẹ̀ mo ṣe pé fún yín gbogbo ẹni báyìí fún ẹ sábàdà ló ń jẹ ṣe rí pé àdìmọ̀bí wọ́n sì yẹ kó ṣe ẹ rí àdìmọ̀bí bí ẹni tó sì kìíní ṣe rí bí ẹni tó sì kìíní àwọn iṣẹ́ tí èmi bá ṣe tá a bá ṣe nǹkan tó dáa ẹ̀yin máa máa lẹ́ẹ̀rí dáadáa yẹn burúkú lẹ́yìn rí orílẹ̀-èdè tó bá ti rí burúkú tó fi rere sílẹ̀ orílẹ̀-èdè náà ò nílé ní ìsinmi we don't need to waste our time our time on prayer we need to talk wọ́n bẹ̀rẹ̀ sí fún lówó ṣé tí mo sọ mọ́ Wàsíù Àyìndé àbí tí mo sọ mọ́ Àánú Òjòyè ṣé irọ́ ni mo pa all these people dey killing people emotionally financially materially spiritually a country a program that sustain people's life should not kill. Jesus Christ, according to what we say, what we read about, is to liberate and to set people free from their yoke, from their problem, not to add more problem to problem for people. wọ́n bẹ̀rẹ̀ sí wá ń kẹni wọ́n bẹ̀rẹ̀ sí wá kẹni tó bá jẹ́ pé nǹkan tó sọ pé òun dẹ̀ máa wọ́ wọn tó bá jẹ́ pé wọ́n jẹ́ innocent out of it ṣé wọ́n máa wọ́ ni àbí wọ́n máa investigate case tó wà ń bẹ̀ if they investigate this case if Nigeria want to stand on the truth and anybody tó bá ti commit offence tó fẹ́ tó dúró lórí ẹ̀ a ní two hundred mọ̀ ni pé ṣe mọ̀ pé bíbélì náà sọ ó ní my people perish because they lack of knowledge if they actually have knowledge they will know that the best thing is to fight crime any crime any system any government that don't fight crime crime will fight you and they will destroy your tenure they destroy your whatever. Whatever little you want to do, they will, the criminal will not allow that little to reveal, to be shown to the world. For a moment. I want to change my position. Ah. Àwọn ọ̀tá mi ti dojú délẹ̀. instead of them to fight to to actually investigate all story tí mo in the beginning that story caused a lot of problem the story caused a lot of problem instead of them to investigate they now covering and protecting the criminals how markets, how markets, báwo lọ jà wọ́n wá ṣetán máa sọ pé ẹ mò ń support president Bola Ahmed is the best for the nation for now it came from the states i mean areas tí èmi ti wá Yorùbá ni wọ́n ti wá and they be able to see things he have seen things and they will treat things the way it should be treated is also maltreating himself at this moment for the country to be liberated. shut up you're obsessed ẹ ya wèrè ni how can somebody ó fẹ́ divert orí kwam one let me talk èmi mò ń sọ̀rọ̀ wọ́n ló máa sọ fún mi you are not a fan of him don't tell story here you listen when somebody is talking. nobody talking about tó bá dash mi ń ké one mi lè gbà ní kọ́bọ̀ Ọlọ́run gbọ́ people want me to to be forgetting things that happen do you know how many times I'm forgiving people if I don't forgive baba know òjò that time do you think iṣẹ́ burúkú tó ń ṣe tán padà ráyè ṣe nínú mi wọ́n máa lè ṣe ni so àwọn ẹlòmíì to dijú tó fẹ́ pé mi tó fẹ́ pé wọ́n ń pè mí gbà yẹn tí mi o dá wọn lóhùn tó bá invite mi síbi kan tí mi o lọ bí tó bá invite mi Si ṣé tí wọ́n bá rán àwọn èèyàn wá tẹ̀lé mi wá kí wọ́n kàn ṣe bíi pé wọ́n wá fẹ́ wọ́n ti realize ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe ń gbà yẹn pé kàn forgive àwọn then tó bá forgive ṣé ọmọ aráyè tí wọ́n bá súnmọ́ ṣé ọmọ aráyè penetrate sínú mi again by sending his brother every time to be láti máa dààmú bàbá ọmọ mi all these people were just telling you that they are killers instead of Nigerian men I mean Nigerian government to investigate it and deal with this issue They protect them because they believe, because they are part of it. mo wá ń sọ as I say say no to killing say no to killing say no to killing Say no to killing. Say no to killing. Say no to killing. Say no to terrorists. A lot of secrets is not open today. A lot of secrets is open today. Why should, to me, it's not right for any government to protect criminals and fight innocent people. Any government that, that protects criminals and fights innocent people is a criminal. For that, I always support people who fight criminals. Genuinely. And I choose part of what I choose to do is to fight crime. I support, I give my support to people who fight crime. because criminal have dealt with me for a long time, for years. gbogbo oúnjẹ bá ti ń sọ ẹ má máa fọ̀rọ̀ kí wọn síbi lẹ́nu tí bá fẹ́ sọ̀rọ̀ kí wọn mo máa mọ gbà tí máa sọ̀rọ̀ kí wọn I'm not afraid of him and if anybody you fight him also don't use me to be fighting him if it is time ìwọ tó sọ pé I'm obsessed over him I hate him o. Oh. I hate him when you see the way you ò ní gbèsù sílẹ̀ kí n méṣù ṣíwájú ṣíwájú kéwọ mi ní mú èṣù because ó ju èṣù bó ṣe wà lójú mi ó ju èṣù lọ but let me just talk It's tí mo fẹ́ sọ so sìn ni mo vice president Ọ̀ṣínbàjò ni move so. But where's Esabod yẹn and some country and some people some big people in Nigeria They are supporting Esabod. And anybody supporting Esabod is a, either he or she is a criminal. Read my lips. Anybody supporting Esabod, giving his Esabod to Esabod, they are paying Esabod because he kept their secrets. He's helping them to relay any man or woman that wanted to come for them. And nobody else. Nobody have the gut much to speak about the evil ones in Nigeria apart from me. If somebody is speaking about people, telling you that he doesn't fear anybody, he's lying, lying a lot. He compromise. I am a woman. I never compromise. I don't want to look at your money. You're going to whatever you want to have for me. When it comes to say the truth, I say it the way it is. I'm not saying you should tell me. I'm not telling you to swear by anything. To tell me, to confirm me. To, to, to, to, to, for me to believe you. So, but kì í okay? One ni mò ń sọ báyìí báyìí. Mo dẹ̀ kéwọ̀n wà nínú àwọn tí mo kọ́ K1, yẹn. Mo kọ kéwọ̀n. Mo kọ MC. Gbogbo àwọn voice àti ṣéfèlè náà wà ń bẹ̀ mo dẹ̀ fanú òjò sí mi ò ṣẹ́ nìkankan kù nínú wọn àwọn tí mo mọ̀ pé they pillar of the battle that face me then the millennium wọ̀nyí later ogun kan tó wọlé sí ogun tó wọlé yẹn náà pàápàá Professor Yemi wà nù ẹ̀ he now looking for a way one way or the other ìyẹn náà ni ogun Àkúrẹ́ ọmọ tó ń jí gbé ní Àkúrẹ́ yẹn mo ti sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ pé mo ní tí mo gbé wọn síbẹ̀ pé terrorist kì í ṣàwọn ni mo gbé mo kàn gbé wọn bí wọ́n ti gbé àyà wọn torí mi ìmọ̀ wọn mo kàn sọ fún wọn ní pé wọn ò ní jẹ́ kán wọn ò ní jẹ́ kán ṣiṣẹ́ bí ó ṣe yẹ kán ṣe ní nàìjíríà because ó ti lọ síbẹ̀ àwọn ilé yìí they always look for people that has money ṣé mọ̀ nǹkan tó ń pè ní pé wọ́n lògo èèyàn ṣá tó fi ń parọ́ fáwọn èèyàn àwọn èèyàn tó bá ṣe tó ṣeé ṣe láwùjọ tó ṣeé ṣe fún ni wọ́n máa fẹ́ súnmọ́ ògo yẹn ṣé mọ̀ nǹkan tó máa ṣe sórí gbogbo bó máa ṣe súnmọ́ ẹ tó ń jẹ́ tó ń lo energy ẹ láti favour wọn they are using you tó ń lo owó ẹ láti support wọn they are using your glory tó ń ṣe tó bá nídìí àṣìṣe tó máa bẹ wọ́n lò ẹni títí wọ́n máa fi crash ẹ and people like that wọ́n máa tó máa tún ti rẹ́lòmí wọ́n á tún lọ bá wọn that's why lè ṣe rí pé evil people dey last long the good ones dey die quickly but èmi ò mi ò ní kú lọ́mọdé but nísìnyí wọ́n pa finance mi and they are blocking me away from blessing blocking me from many things disturbing my daughter the genesis of all this problem tó bá ti treat ẹ̀ wọ́n ní kékeré la máa ti kẹ́ pàrókò tó bá dẹ̀gbà tán ẹ̀bọ ló máa ń gbà òun lélẹ́yìn sí ó ti ń gbẹ̀bọ tá a bá fẹ́ sọ̀rọ̀ lónìí o tó bá dárúkọ pé terrorist wọ́n máa wọ̀n ẹ don't say that don't say that because people don't want their secret to be open don't say that don't say that they don't want their secret to be open but when it's issue yẹn tó yìí wà ní kékeré ẹ ti tẹ bá tẹ bá ti kọ́ńkà ìgbà ẹ tẹ treat ẹ ṣé o máa rí instead of that they making that they they are building them up giving them more money look I go and check all the people that are accused or go and check all the people that are said they do they did one evil or the other against me they promote them this is what they do in society they promote the evil people of recent they say one of the t um, the police that that deny Mohbad for being uh, protected. They said they've been promotes. They promoting evil in society. Our society that we want to have peace. We want to have light. We want to have good things. We want all the thing good that God has created to, for us, for our use, to be shown, to be, to be giving up peace. It's not going to be happening because we hate justice. We hate the truth. We promote people, Nigeria promote bad people. They demote good ones. To be sincere, I was happy when President Bola Ahmed Tinubu became president. And that's why the pastor, they fight me. Should I come out for you straight? The pastor started the problem in my home before he generated to all the musicians and i'm telling you authoritatively Wasiu Ayinde know ó mọ ó Omo, Omo, mọ àánú they only pretend to them to, to you they know each other and that's why boldly telling you kò sí bí aṣáájú bá ṣe wicked Nigeria one of the wicked Nigeria torí pé táwọn èèyàn bá ń let me tell you ọdún tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò ẹ má bínú president the truth is just Peter kò sí bí èèyàn bá ṣe ń jalè ní orílẹ̀-èdè tí wọ́n ṣe nǹkan burúkú tó bá gba ìwà olè lọ́wọ́ èèyàn ẹni tó ń pààyàn tó wá rí tó wá sọ pé ó máa fọwọ́ ra lórí ni kó tó di pé olè olè tú sílẹ̀ ó máa pa ẹ́ ìdá kó pa mú rọ̀bà ọkàn rí mú kán kó pa pẹ́sẹ́ ọkàn tì mọ́lé kán dẹ̀ dájọ́ ọkú fún tó bá ti pààyàn rí bọ́ tó bá sọ pé o fẹ́ bẹ́ẹ̀ ni pé ẹ ṣọ́ ẹ come to our house now we want to see you come to stay wọn ò kí ń gbà ọwọ́ líle náà fi ń mú àwọn èèyàn líle in fact Tinubu president Tinubu wọn tí ì le tó ìjọba ìwọ̀n ti fẹ́ dẹwọ́lẹ̀ torí pé mo ń sọ́ọ̀sìn pẹ̀lú authoritatively ni mo ní kán prove professor Yemi ìgbà tí professor Yemi wà ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n kó bá mi wọ́n fìyà jẹ mí tó bá jìyà lójú mi kò sí nǹkan kan tó fi ń ṣèyàn tọ́mọ wọn àti ìyàwó wọn gan bá jìyà lójú mi kò sí tó fi ń ṣèyàn àwọn pásítọ̀ tó ṣe burúkú fún mi yẹn tí wọ́n bá gba demotion táburú bá wọn kò sí nǹkan tó fi ń ṣèyàn àbúrò máa support ẹnìkan tó ṣe burúkú fún ẹ náà máa ní repent kẹ́nìbọ̀dì máa preach repentance fún mi torí àwọn tó ṣèkà fún mi gan wọn repent ẹni tó bá repent ni Jésù máa ń gbàlà tí Jésù bá ń gba ẹni tó repent là èwo làbúrò kéèyàn má repent kó máa ní kéèmí má repent ni kí má bú wọn mọ́ kí má sọ̀rọ̀ wọn mọ́ wọ́n ní wọ́n lé MC kúrò ní títì sáríà wọn ò tí ì rán wọn lọ sẹ́wọ̀n kan ní kán jìyà ọdún kan bá wà nígboro náà tí wọ́n bá sí ń power mọ́ tí wọ́n dẹ̀ withdraw many things from there wọ́n máa tiẹ̀ mọ̀ wọ́n máa mọ wọ́n kílẹ̀ wọ́n máa kílì wọn small small tó bá tiẹ̀ rán wọn lọ sẹ́wọ̀n kan ó lè nìkan kúrò so báwo làwọn èèyàn kan ṣe máa ṣe pé in tí wọ́n ti wọ́n dey do the dey do the evil to me Nigeria wọ́n máa lọ oúnjẹ wọ́n máa máa jáde gbàmí gan kí ló máa ń mú mi sọ pé kó ń sọ pé kí n sọ fásiwájú gan pé ẹ̀jẹ̀ dẹwọ́lẹ̀ ẹ̀jẹ̀ kó ń jẹ ẹ jẹ́ kó wọ́n dáadáa ṣé oúnjẹ rọrùn ń bìbà ni ilé tí mò ń gbé ṣé ó rọrùn ni bí bá ní mo fẹ́ kúrò bíbà àwọn wà nínú àwọn ọmọ nàìjíríà tí mo ń sọ̀rọ̀ wọn yìí wọ́n wà nínú àwọn tó jẹ́ kí wà nínú ilé tí wọ́n máa ní kí n má rówó lé sọ tó máa ní kán gbaṣẹ́ lọ́wọ́ mi tó máa ní kán máa fìyà jẹ mí kán máa deny me for many things èmi á máa wish yín good á máa jọ wish ara wa báàdì ni o ní tí oníkálukú tí èmi bá dẹ̀ ti ṣe fún Canada mi ni kán fi treat mi ní tẹ́ bá ti ṣe fún orílẹ̀-èdè nàìjíríà ni kán fi treat mi tí prophet yẹn prophet yẹn mi nílùú India ìlú China tó ń colonize àmì tó ti ń jẹ́ bí wọ́n ti fẹ́ máa systematic colonize wá ń sìn tó máa fẹ́ jẹ́ kó wọ Nàìjíríà wálé ó ti understand tó bá jẹ́ pé ó ti yẹ lẹ́yìn mẹ́rin wọ́n máa ń pa àwọn tó bá ti ṣe burúkú tó bá ti wà ní power tó bá jí owó wọ́n máa ń bẹ orí wọn fóògùn ni ẹ lọ bèrè dáadáa ní China China dẹ̀ ti pọ̀ Nàìjíríà ń sìn wọn ò láìkì fraud nílùú wọn àwọn tó àjàjà àwọn tó bá lọ power gbà tí wọ́n wà ń power ṣe bí pọ́nfẹ́yẹmí wá síbí gbogbo ìyà kan fi jẹ mí bá ọmọ mi ṣe sunkúnsunkún ṣọmọ tí wọ́n sunkún mẹ́yẹn ni ṣebí prọfẹsẹ mi náà wà nínú àwọn tó jẹ́ kí orin prọfẹsẹ mi lélẹ̀ yìí ó máa ní last last every everybody everybody go Show breakfast pàtó kù díẹ̀ kó lọ ó fàyà everybody ẹni tó wà ní London tí wọ́n ní èrè kéré mẹ́ àbẹ́kúrú mẹ́ẹ̀dù ṣó mà nípa bọ́n ṣe jẹ́rìí àbí kò mọ̀ tó ń lójú okòwò jẹ ẹni tó jẹ́lẹ̀ nìkan pé wọ́n kówó jẹ ṣé òun ò kówó jẹ ni kó jẹ́lẹ̀ everybody kó máa jẹ́ kó lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ tí wọ́n bá ti ṣe nǹkan kan ìwọ wá ní tó bá ti sọ̀rọ̀ báwọn máa ní mo sọ̀rọ̀ kọjá ẹnu mi wọ́n fìyà jẹ mí gbà tó wà bá wa tó bá kúrò bá wa ṣẹ́ mi máa ní sọ pọ́kọ́lọ́ máa fìyà jẹ wọ́n ni ẹni tó bá wà bá wa kàn ṣe nǹkan tó ní tó bá ti ṣe èmi ò ṣe kà àwọn èèyàn ṣe kà fún wọn sọ̀pọ̀tì wọn tó bá tẹ̀ pé wọ́n tún fẹ́ ṣe kà fún wọn gan sí mo tún lè sọ̀pọ̀tì àwọn tó fẹ́ ṣe kà fún wọn but yẹ ò sínú mi ni everybody activate evil wickedness inú ẹ ẹ máa ní kẹ́mi máa mú goodness jáde fáwọn tó tó tó activate wickedness sí mi foolishness òun lẹ́sẹ̀ máa ń kúrò pé mo yọ̀dẹ̀ anybody to bá ti ṣèkà fún mi ọlọ́ọ̀bá mi ṣèkà fún àwọn pásítọ̀ tó support tó ń gbà níta bá ti sọ pásítọ̀ tó gbogbo wọn wọn máa support ara wọn ni ó bú pásítọ̀ kan ó ṣe kíníkan fún pásítọ̀ kan I will support everybody that support you now I mean that's talking about people kò sí no mercy for the wicked souls also ẹnikẹ́ni tó bá ronúkúwàdà nìkan ni ẹni tó bá ṣe dáadáa fún mi nìkan ni màá gbàdúrà fún torí bẹ́ẹ̀ nínú orí Facebook yìí ẹnikẹ́ni tó bá ṣe dáadáa fún mi òun làdúrà máa máa bá ire tí n bá ti ṣàdúrà mi tí n bá gbà tó jẹ́ àdúrà rere nìyó máa bá ègún àtèpè ò bá máa platform yóò máa lọ locate gbogbo àwọn ọ̀tá tó ṣe burúkú fún mi tó ṣe burúkú fọmọ mi gbogbo àwọn tó ṣèkà fọmọ mi yẹn ayé tí wọn náà máa ṣòfò nínú ayé ọmọ wọn lágbára Ọlọ́run ayé wọn máa ṣòfò nínú ayé ọmọ wọn bó ṣe jẹ́ káyè bàbá ọmọ mi kó ṣòfò nínú ayé ẹ̀ in tó lè jẹ́ kínú mi dùn ó ní mo sọ yẹn Wàsíù Àyìndé yẹn àti gbogbo wọn yẹn irú kí ayé tí wọn náà kó ṣòfò nínú ayé ọmọ wọn ìyó ní the best o. So give ni bíbélì sọ shall be given back unto you full measure press down shake together running over ni wọ́n sọ ẹnìkan máa ṣe burúkú man. máa ní ká máa ṣe rere fún it's a foolishness And àwọn èèyàn kan máa pààyàn wọ́n máa in the lórí èdè nàìjíríà máa ní kan forgive tán bá ti lọ ṣe charity wèrè kan fáwọn èèyàn kan wọn ló ti tán nìyẹn people continue to do evil One man stress orílẹ̀-èdè yẹn wọ́n bà orúkọ orílẹ̀-èdè náà jẹ́ wọ́n bà gbogbo resources ẹ̀ jẹ́ wọ́n bà gbogbo nǹkan ọbẹ̀ jẹ́ wọ́n bà lọ́ọ̀bẹ̀ jẹ́ tọ́ bá tẹ̀ ń bà ilé jẹ́ tó ń bọ̀nà jẹ́ wọn ò kí ń bà lọ́ọ̀ orílẹ̀-èdè jẹ́ àwọn èèyàn máa sọ náà sílé but nílé ọlọ́run yẹn bá ti wà gan ìwé law yẹn kì í ṣe ìwé yẹn law yẹn ti wà pass kò lè cannot be broken but people are breaking it their person wọ́n wọ́n take àwọn èèyàn for granted wọ́n máa ní pé mò ń dárúkọ èèyàn kan you don't know how bitter kó tó di pé wọ́n ṣe election kó tó di pé president Bola Ahmed Tinubu wọlé òun ni mo ti ń sọ̀rọ̀ yìí mo ti sọ̀rọ̀ fún wọn rí náà gbà tó wà lórí oyè náà tó ń ní mi lára tí wọ́n ní mi lára mo sọ̀rọ̀ fún wọn mo tún bẹ̀ wọn mo tún máa gbé wọn mọ́ àwọn tún máa ṣe wọn tún gbàdúrà fún wọn still yet náà wọ́n takú síbẹ̀ ni wọ́n fìyà jẹ ọmọ kékeré what type of lady leader is that àwọn èèyàn máa ń àwọn àwọn èèyàn tó bá ti ní àánú ọmọdé àwọn èèyàn tó bá ní àánú ọmọdé àwọn ló yẹ fún orílẹ̀-èdè àwọn dẹ̀ni ó ti yẹ because bíbélì gan sọ jésù gan sọ pé ẹ jẹ́ kọ́ ọmọdé wá sọ́dọ̀ mi irú wọn ni ìjọba ọlọ́run kò wọ́ ọmọ mọ́ mi wọ́n dẹ̀ rí pé mo ń sọ̀rọ̀ ni àti jẹ́ ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ẹnu ọ̀nà ọ̀run ni àti jẹ́ ẹni máa ba òwò ẹjẹ́ tó ba finance ẹjẹ́ ó pa ẹ́ sáyé nìyà. wọ́n wá ní mo ń bú jẹ̀bú ẹni tí ó bá ti ṣẹ̀mí bẹ̀mí ò ní bubọ̀ tó orí kan orí kan ẹni tó bá ti dárí pọ́n ló jẹ́ kó máa pe gbogbo ìlú kan ní adarí kún. ọ̀rọ̀ tí mo sọ ṣé ọ̀rọ̀ burúkú ni ṣé ọ̀rọ̀ tí mo sọ ní tó ṣẹlẹ̀ ṣé ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ ṣé mo purọ́ ni wọ́n máa promote gbogbo ẹni promote evil tó fẹ́ máa suppress good lórí ọ̀rọ̀ mi the Lord will demote you suddenly bó ti wù kó fò dójú kó fò dé bí òkè tó bá ga dé láyé ọlọ́mọ mi jẹ́ ẹbọ lójijì any man or woman that promote evil over my case over my daughter ọlọ́run máa bá mi demote wọn tó bá jẹ́ pé nǹkan tí mo sọ mo parọ́ mọ́ wọn ṣọ́ máa sọ owó fún Esabod ṣọ́ máa gbé lọ nàìjíríà pé kó lọ máa ṣe kó máa lọ represent wọn ní diaspora the video is there when they were there they said they should go and be represent them in diaspora and àwọn ọmọ ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì àánú òjò all these people in one way or the other Professor Yemi is the one a mọ̀ pé Buhari kò gbọ́ Yorùbá wa but àwọn jẹ́ vice president wọ́n dẹ̀ tún jẹ́ Christian wọ́n dẹ̀ ti rí pé èmi Bọ́lá yìí mo ti promote mo ti wá gbé orúkọ wọn sórí ibẹ̀ yẹn nìyẹn ṣáwọn nìkan mo gbé síbẹ̀ ni àwọn tó yẹ kí wọ́n bá wí yẹn pé kílẹ̀ tó tẹ̀ ṣèkà fún ọmọ yẹn Wàsíù dìde àdìde ó dìde kúrò ọmọ mi kò ń ṣe pé bóyá ó láìka ọmọ àbí pé ó ń tọ́jú àwọn ọmọ ẹ ó ní wọ́n bí ọmọ fún ìtòlóyè ló ń ṣe é ṣèkà fún mi because tí ò bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n máa bèrè pé kí ló dé tó ṣèkà fún ọmọ yẹn to that extent he has to lie against me so that people he will be able to do that evil to this extent even when somebody just do that evil to people wọ́n máa sanwó fún wọn wọ́n sùn wọn ní amẹ́ríkà ń bíbà ẹ̀ tó bá ṣòṣì bí ẹran níwò sórí èèyàn bẹ́yẹn wọn ò ti ní sọdá méjì fún wọn ò ní tún jẹ́ kó wọn tó bá ti mo fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ ṣe nǹkan àwọn olóòtú máa ga pa pé they have to block me they have to have, have to support some people before they allow me to eat to live good life that I'm living before for my own life for kò sẹ́nìbọ̀ tó sọ mí di little tí mo jẹ́ and now they want to tọ́ bá ti mẹ́rin kan sọ pé wọ́n ba yé ẹ̀jẹ̀ wọ́n fẹ́ ba yé ọmọ mi jẹ́ wọ́n máa ní èmi ò ní lówó mọ́ gbogbo yín tẹ́ bá ẹ wò ẹ jẹ́ ń sọ fún mi mo wọ̀n nìyí ọ̀run máa já yín bọ̀ gan o tí ẹ bá jáwọ́ ní orí ọ̀rọ̀ mi láti dààmú mi gbogbo ẹni bá ṣì ń support evil mo dẹ̀ fẹ́ sọ fún president Bọ́lá Ahmed Tinubu ẹ máa rántí mo máa ń sọ fún yín bí eré bí àwàdà tí a bá fi wo gbogbo nǹkan tí àwọn èèyàn ṣe wọn ò fẹ́ they deal with you mi ò sọ pé ẹ ṣe dáadáa fún wọn náà fi dẹ́ẹ̀ pẹ̀lú dì pẹ̀lú yín o ṣùgbọ́n pásọ̀ tó bá máa gbàdúrà fún wẹ́rì kò ní díjú Nigeria in crime is too the rate of crime in Nigeria is too is too high some pastors are evil criminal gidi ni wọ́n sọmọ àfáà nàìjíríà criminal gidi ni wọ́n ẹ̀ṣẹ̀ tí wọ́n dá kì í ṣe pé wọ́n dá against themselves tó bá dẹ́ṣẹ̀ against themselves sí pé owó pé o lọ ń sùn pẹ̀lú ọkùnrin sọkùnrin àbò ń sùn pẹ̀lú obìnrin sóbìnrin ara ẹ̀ ló ń dá sí but àwọn eléyìí wọ́n máa ṣe ìkà fún they demote people they destroy people they steal people's things they kill people a nation that need change that need a tó need the liberation tẹ́ bá ti fẹ́ liberate ojú àfọ ìfọ̀tán ìkà ló máa dálẹ̀ o you won't be partial anywhere you will be street when you are street to A you be street to B when you are kind to A you be kind to B. Eh, ni fi ṣe gbolé kankan àbí anybody for anybody story bí tán ti wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn máa ló sọ̀rọ̀ eh, professor Yẹmí gba tí mi sọ̀rọ̀ wọn kọ́ tí mo sọ̀rọ̀ wọn dáadáa ńkọ́ kí ló ṣẹlẹ̀ sí mi. ọmọ tó ń jí gbé lákùrẹ́ àwọn olóbìrúkú kan wọ́n pè mí wọ́n máa pè é tán máa pè é tán máa claim pé wọ́n jẹ́ senator in this place I don't think uh, in, in, in a country that is good, no, nobody in dignity and decency, I mean, power will be dipping them, themselves into mess, into dirty things like the way Nigerian people, the Nigerians, some, you know, they don't believe one about them, deep around into mess. The people in abroad, little things by don't man catch someone your million man. Go and check Nigeria. Criminal want to be in power. Many things like, uh, like that òun náà máa ṣe ti pé ẹgbẹ́ mẹ́tẹ́ ọ̀tá rẹ nìkan ó mẹ́tẹ́ orúkọ Professor Yemi ṣe bí wọ́n fẹ́ ṣe ju pé kán pààyàn ni ṣé wọ́n fẹ́ ṣe ju pé kán pààyàn ni tọ́bàdẹ̀ pààyàn náà máa jẹ́jọ́ ẹ kò sẹ́ṣẹ̀ tẹ́lifọ̀dì bá sọ fún ẹ gbogbo ohun tí bíbélì sọ pé wọ́n kọ nínú bíbélì yẹn ṣé kí n sọ fún ẹ ṣé kí n sọ fún yín tó bá jẹ́ pé ọlọ́run máa ń dárí jiyàn tó bá ti dẹ́ṣẹ̀ hmm? gbogbo àwọn tí ọlọ́run máa wọ́n máa ń sọ pé ọlọ́run máa dárí jọ torí pé ààrẹ ọlọ́run rí gbogbo ẹ̀ aṣọ ni àhesọ ni gbogbo ẹ̀ àhesọ ọlọ́run náà ló tún sọ wọ́n sọ pé ọlọ́run ló sọ nínú nǹkan tó kọ sí bíbélì èèyàn ló kọ bíbélì anyway but somebody can have inspiration ọlọ́run tó dá ayé àti ọ̀run adáríjì ni má gbàgbé ẹ̀san ni àwọn èèyàn tó máa ń sọ fún yín pé ọlọ́run máa ń dáríjì èèyàn wọ́n fẹ́ kẹ́ kọ̀tínú nínú ẹ̀ṣẹ̀ ni in tó ṣẹlẹ̀ tí bọ́n ṣe gbé bọ́n ṣe bẹ̀rẹ̀ sí promote ẹsà bọ́ọ̀dù òun ni mo sọ yẹn táwọn ní àwọn tó wà ní power àti Wàsíù Àyìndé àti gbogbo àwọn olórin yẹn majority of them wọ́n bẹ̀rẹ̀ sí promote ẹsà bọ́ọ̀dù ni ẹsà bọ́ọ̀dù was enemy and anybody tó bá ti bá wà ẹsà bọ́ọ̀dù tí ó bá ti bá Wàsíù ìjà ẹsà bọ́ọ̀dù ẹ lọ wo picture ìyẹn wo ẹsà bọ́ọ̀dù look at you bí mo ṣe lọ nínú stress tó i cry even wà tí mo sunkún gan go and check my face kò lè rí bẹ́ẹ̀ yẹn gbogbo bí mo ti ní stress ó nìyẹn lórí media do you want to compare with yours with yours face mi ni mò ń lò mí lo filter tó bá bí ẹrin ìwọ má lo filter kó jáde lójoojúmọ́. look at your life ìwọ ló bá máa bó èmi ọ̀tọ̀gòròdòm lórí owó mi ò ní ṣan tó dájọ́ ò ní jèrè gbogbo àwọn tó speak fún wọn máa ṣùfọ̀ wọn ọmọ ò ní pé sọ́wọ́ yín lọ́jọ́ alẹ́ ẹ̀yin tẹ́ máa ń send text message and god bloody care àti wọ́n tó send message lánàá wípé kémi fún ẹ ní ọmọ mi kó o bá sùn pé wàá fún mi five thousand dollar òkóbó ni ẹ number one tọ́ má dẹ̀ bí ẹ̀rí máa post kí ni ẹ̀ sórí media anybody tó bá ti bá mi mọ ẹni náà i'll give you hundred thousand cash ní nàìjíríà yẹn ẹnikẹ́ni tó bá mi mọ ẹni náà at least o máa rà kó ráìsì kan fún ẹ máa fún ẹ lápò ráìsì kan àtowó tó máa fi ra ọbẹ̀ sí for one month ìwọ tó sọ pé kémi fún ẹ ní ọmọ mi kó bá sunkún fún mi five thousand dollar yẹn ní àṣẹ Èdùmàrè ọmọ ò ní pé sí ẹ lọ́wọ́ lọ́jọ́ alẹ́ ó máa rí àpàdà sí burúkú ẹ fẹ́ jẹ́ kéèyàn bìlífì pé kò sí ọlọ́run níbi kankan ẹ̀yin lẹ sọra yín di ọlọ́run tẹ́ máa pa èèyàn tẹ́ máa jẹ èèyàn tẹ́ máa máa ṣe bó ṣe wù yín ìwọ tó lówó yẹn tó sọ pé o ní five thousand yẹn tó ló fẹ́ fún mi five thousand kó ba lè bọ́mọ mi sùn àbí ìlọ̀kulọ̀ mú ẹ tó bá bí obìnrin láyé kò ní jẹ́ èèyàn aṣẹ́wó ló máa ṣe kú tí wọ́n bá bọ́mọ obìnrin sùn kò ní lè jẹun kò ní lè jẹ́yàn láyé ìwọ tó send message yẹn sí mi tó o bá bóbìnrin gbogbo ọmọkùnrin ẹ nídàkúdà náà máa dà wéré ló o sẹ́wìn àmì kẹ́lì ló máa bàlẹ́ ọmọkùnrin ẹ àwọn ọmọ ẹ máa nọra wọn pa ẹ̀gbọ́n ọmọ ẹ á pa àbúrò ẹ̀ ìyá mi burúkú tó bàlẹ̀ ayé ayé lọ́ọ̀tì á bàlẹ̀ ayé ìwọ̀ ẹ̀dá tó sọ mẹ́sẹ̀jì yẹn tó firu mẹ́sẹ̀jì yẹn ránṣẹ́ sí èmi. èmi fún àwọn èèyàn more than twenty thousand dollar ẹnìkan ṣoṣo mo ṣiṣẹ́ mo ṣòwò pé kí n lè jèrè wọ́n gba gbogbo ẹ̀ lọ́wọ́ mi wọ́n tún ṣèkà fún mi wọ́n tún fọwọ́ dọ́nà dígàgá ọ̀nà fún mi ẹ̀ fi èèyàn ṣe ètùtù lórí ẹ̀jẹ̀ nàìjíríà ẹ̀ ń ba ayé èèyàn jẹ́ ọ̀run máa bínú sí yín you don't know anything anybody that that's you against me ò bá jẹ́ pastor tó fún èṣù ló ń jẹ nítorí ọ̀rọ̀ mi torí ẹ sábọ̀ nínú èṣù láti gbogbo àwọn eléyìí tó support wọn àpadà sí burúkú máa bá ẹ torí bẹ́ẹ̀ president Bola Ahmed Tinubu EFCC mo máa ṣe chat fún Esther Ajayi you must prove her she must be proved she is part of the people tí wọ́n sanwó Nàìjíríà ìjọba tó lọ yẹn gbogbo owó Nàìjíríà tó ń lọ yá if Nigeria is so rich like that that they can be sharing billions of dollars to some people, single people. Why are you borrowing money? You borrow money to invest through? President Bola Ahmed Tinubu. Any pastor that need to be probed, probe them. I got got your back. Ọlọ́run ò kì í fún ìlú rere ní ẹni tó bá burú. Irú ọba tí ìlú irú èèyàn tí ó bá wà ní ìlú lọ́lọ́run máa fún wọn. Ní ìdẹ̀pẹ̀ yín léèyàn burúkú o tẹ́ bá tiẹ̀ di burúkú lónìí gangan ọlọ́run sọ yín di bẹ́ẹ̀ lórí àwọn èèyàn burúkú ni. what a wicked world wicked souls tó gbọ́ máa pọ́n wọn lé wọ́n fẹ́ ba ayé ìwọ tó bá pọ́n wọn lé jẹ ẹ̀ ní ṣoríire ẹ̀ ní ṣan tó dájẹ́. a máa ní kémi ṣáà máa I pray for people who I need to pray for ìlú tó ti ń support evil tó máa demote ire tó máa for promote evil ẹnu àwọn pásọ tó wà ń bẹ kan ni tó ń gbowó tó ń ẹbẹ sùn kí ló dé tájà yìí ò lè gbàdúrà Esther Ajayi kò lè gbàdúrà ní kórílẹ̀-èdè kí gàrí máa wọ̀n àbí gbogbo àmìgbà ojú yín fọ́ etí yín dìgbà tó sọ pé àwọn Dangote máa wá sí ṣọ́ọ̀ṣì òun gbogbo àwọn abúṣá tí mo bèrè lọ́wọ́ wọn pé pé ṣé Dangote sọ pé òun fẹ́ wá ṣọ́ọ̀ṣì ní àbúṣọ pé òun ara ṣọ́ọ̀ṣì because she's a, she's a, she's a thief gbogbo wọn ni tó tó tó fi èèyàn sin èèyàn sábẹ́ ṣọ́ọ̀ṣì wọn mi ò sọ pé òun sin èèyàn sábẹ́ ṣọ́ọ̀ṣì mi ò gbọ́ yẹn o but a gbọ́ àwọn wọ́n gbọ́ wọn wọ́n wọ́n ráwọn èèyàn máa jábọ́ fọ́gbọ́n ṣe ń kọ́ àwọn bíi bígilé wọ̀nyẹn casualty dem àwọn mélòó ni wọ́n sọ sínú náà gbé sí station mélòó ni ọlọ́pàá ní as a record wípé wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì kan o auditorium yẹn àwọn èèyàn ń kú bẹ́ẹ̀ o mélòó ni rẹ́kọ̀dù mélòó ni ọlọ́pàá ní They take law to their hands because they believe they are ruling. That's not, that's a Pharisee ni àwọn kan wà tán pé àwọn ní ọmọlẹ́yìn Jésù. They are Pharisee and Sadducees. Àwọn Pharisee and Sadducees ni, you must not talk. They are gamblers. They are gamblers. And gamblers are like they are doing business. And the gambler also like that, unbeliever ni, unbeliever ni gamblers and that's why when they call them at times ebe ebe emi kí ni wọ́n máa ń pè wọ́n tó ń sọ pé their business area emi orientation mi business kini ni wọ́n ni wọ́n. when you are talking wọn bó wọn máa bẹ̀rẹ̀ sí múra wọn méjì méjì ni àwọn lọ́kọ̀ àwọn oníkiri kan you don't know anything. pásítọ̀ àánú òjò yẹn àwọn nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ àwọn tó ti ṣe dáadáa fún àánú òjò ńgbà tó ṣì kéré gbogbo àwọn ọmọ yẹn ó lò wọ́n bí ẹrú ni wọ́n máa promote family titi wọn àwọn families wọn máa ga sókè wọn máa ń lu wọn máa create àwọn kan fi ẹrú àwọn tí ò márì títí di ọ̀la nínú ṣọ́ọ̀ṣì tí àná òjò máa tàn títí láti bí twenty láti bí thirty something years ló ti ń tan àwọn èèyàn jẹ náà ló wà nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ bí àwọn tó wà nínú ayé náà tó ń jó lórí bó ṣe ń ṣe nìyẹn irú láìfù wo nìyẹn wọ́n máa ń sọ pé ìlú le ṣé ìlú le ló jẹ́ kó máa behave bẹ́yẹn ṣé ìlú èèyàn lè máa dẹ́ṣẹ̀ bẹ́yẹn kí ìlú rọ̀ ibi tó máa ti ń ṣe irú kan bẹ́yẹn Can you continue behaving like that and live that like that life of I mean destroying life of people like that and say we want the country to be okay? I'm not saying in country anywhere in the world there's no crime, oh. but they hide their crime. A criminal a face. Nigeria face the Nigeria criminal, they are the one that lead. They are the one that put their face in the camera. They are the one that want to speak that the one that they want to they that they they they they, they shake that, that, that they have a lot of crowds. What they now planted a support on social media. The other day they sent somebody a boy to me. The reason why the boy came to my house, I've don't know mi otimo omo mọ̀. Ọmọ yẹn kedere, ọmọ Òkìtìpupa lọmọ yẹn. Bí ọmọ nítorí pé wọ́n ní mo mo sọ̀rọ̀ sínétọ̀ kan lórí burúkú kan abẹ́fẹ́ kí n fèpè pa yín dísà màrà abẹ́fẹ́ kán lọ́rùn nẹ̀ ṣe kán lẹ́yìn ẹ̀fẹ́ kán spanakọ̀ ẹ̀fẹ́ kán lọ́rùn nẹ̀ ẹ̀fẹ́ kẹ́mi yín bọ́ ni tabala forgive wọn ò ní forgive ara wọn kí ló dé tẹ́fi kọjú mọ́ mi tọ́ba dẹ̀ ti pa bàbá mọ́ mi ó ti jẹ nǹkan tó jẹ ó dẹ̀ ti yó èmi náà dẹ̀ ti ṣe mí sẹ́bọ̀tẹ́yìn ègbéni fún ẹ náà tí kọ̀sẹ̀ náà wá láti pẹ̀sẹ̀ rẹ̀ báyìí máa sọ̀rọ̀ yín ni ẹ̀ títẹ̀ máa fi kú àwọn olórí burúkú olòṣì olòṣì èèyàn ẹ sábọ bọmọ yẹn ṣe dé sílé mi bó ṣe dé ń jọ yẹn ọmọ yìí má wá sílé mi mọ́ dẹ̀ wá bó dẹ̀ ṣe dé tán ẹ sábọ ní ẹ now we can make this case yes we are going to open case against Auto Bola now in Canada they just want to make case against me because I'm exposing I don't feel, you know what? Let me tell you, what you should know today. Eh? If you don't wage war against me, you have not come too much like that against me. Today, I may not be somebody, a woman that speak against, against rubbish. I speak against nonsense, against killing. Because you have dealt, all of you have dealt with me for donkey years. and that's why tí o bá ti ń ṣèkà tó bá stop tó mọ limit láti máa ṣe ìkà yẹn ọ̀ntì tó bá wà nígboro a máa sọ pé they are sending somebody to torture me you are exposing yourself gbogbo yín pátápátá ikú oró lẹ́sìn máa kú tẹ́ ẹ̀ bá jáwọ́ lọ́rọ̀ mi ní level tẹ́ dé yìí you now plant Esabod there and you are speaking for Esabod Esabod are doing bad thing and also most of the time lánàá sì tí ìbàjẹ́ pé bóyá wá flag tí mo dẹ̀ wá rí pé mo ti wò pé who did this again and Esabod is the one látọjọ́ tí wọ́n ti ń fún mi monetization lórí social media Esabod is the one she always been the one to come and flag my show ẹni tó tún wá bà page mi jẹ́ mọ́ ẹ Lizzy Anjorin ló wá bà page mi jẹ́ tó ní ó tún òun náà ló ti jáde ló wá bà page mi jẹ́ wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ lógún state sí bọ́n ṣe ń pààyàn all these people they are killing people wọ́n ń pa èèyàn ta Nàìjíríà tó ń jẹ bá wọn ẹ má sọ èmi ọlọ́dọ̀ tèmi oúnjẹ wọn òun ni wọ́n relief yín yẹn wọn mo lọ sí food bank níjọ́ kan excuse me let me look for something I want to blow my nose. <coughs> Sorry. sorry excuse me so I'm a one system to máa fi sue mi court we are going to sue ani we are going to sue ani Mama make life difficult for you. life wo need to have for you. ọ̀rọ̀ tẹ́mi bá sọ. So, apart from pay some people will listen to me and study it very well tí bá béèrè ọlọ́run máa ń gbọ́ tèmi because ọlọ́run máa ń wà lẹ́yìn olódodo tí a fìyà jẹ lórí asán. ọmọ iṣu mo ti kò sírú mo ti sọ rí pé àbí bàbá àwọn bàbá ńlá mi ṣẹ̀ mí ọ̀tọ̀ ọlọ́run sọ pé ohunkóhun tó bá jẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ ó ní èmi náà fẹ́ fi only part of your ministry. I want you to talk about it. So, all of you criminal that you wage, wage war against me, you are part of my assignment. What is the assignment? Is to expose you and continue to hammer on you. And people will be preaching to me that you have to forget and let go. What they've done, ojú àpá tí ó bá tiẹ̀ yí o, ṣójoojú ara ni. Ṣójú àpá jojú ara. is it true Sisi Quadri die báwo. Hmm. Mm, kò tí ì pẹ́ tí ìyá ẹ̀ kú náà ìyá Quadri yẹn Sisi Quadri yẹn kò tí ì tí last year the mother die last year tari lórí media I don't know my phones. ṣé lè ìwọ ẹsàbọọdù wo lè wo síwìn tí màá jẹ pé gbogbo yín pátápátá tẹ ń bẹ ẹsàbọọdù níṣẹ́ tẹ ń bẹ níṣẹ́ tẹ máa ní kó máa yín jáde fáwọn èèyàn ànáìtì tó wà lórí ẹsàbọọdù yìí ó flow sórí ayé yín òun lẹ ṣe jẹ́ wá sàn kọ́kọ́ fún yín mo fẹ́ help yín ṣe rí bí ẹsàbọọdù ṣe rí bó ṣe rí ńgbà tẹ fi ránṣẹ́ sí tẹ fi ń bẹ iṣẹ́ tó máa ní content lòún create excuse me yeah, God bless my hello. Monsieur Bola uh, uh Yes, ma'am. Yes. yes. hello, this is Louise from the food bank returning your call. Okay. Um, your call, I must say. Uh, I'm sorry we didn't we didn't answer before. We're closed this week, that's why. Okay. Okay, you can send me the account number or details how I can pay, okay? I'm sorry, I, uh, you have to speak slower. My phone is not very good. I can't hear you. All right, well. I said you should try to send me the details how to pay for the food bank. I just heard food bank. I'm sorry. Yes, I said food bank. I want to pay to the food bank. You want to give money to the food bank? Okay. Yes, yes. Uh, do you have a, a time limit? Yes. Okay, uh, uh, because we're open next week, um, March 5th. We're opening next next week on March 5th. Okay. Can you come then? Okay, I, I cannot come. I will call. You can call me then or send me the account details. I can go to the bank to pay the money or I transfer the money. You can send the money by check? Yes, ma'am. Or I send by email transfer. Uh, okay. I know we have started to do the e-transfer, but I'm not sure. Transfer to us? Yes, I have to transfer money to you. I don't have how to. I want. I want your details, the account number, The transit, yeah, how no, oh, to transfer no, I the money. That. I'm sorry. I would have to ask the accountant. I can't do that. No, um, no. You don't live in Hawkesbury, that's it? No, I live in Quebec. I'm in Quebec right now. Yes, but Quebec is right beside us, <laughs> across the bridge. Are you in Grenville? Okay, do you want to send me? I cannot drive down because of that. When I can pay it, can I, I cannot pay online, or I can pay through the bank. Can I pay through the bank? Um, the only thing I can give you is the complete name we have, but um, I'm not even sure that's the name they use at the bank. Okay, please, ma'am. Okay. Can... do you want to send a check by mail, or is it going to be too long? I want to send it quickly. Yes. Yes, yes today is Friday. Latest, if I can send it by Monday, no problem, or even by today. Okay, because I cannot help you more than that. For the e-transfer, I don't know exactly the procedure right now because it just has it's, it's just being implemented now. Um, so um, so you live too far from Hawkesbury to come by yourself and, and give a check, right? Yes, I'm living in Quebec. I'm living in uh, Salé, like say about two hours, isn't it? I don't know where that mean, I'm, it's about two hours. It's not about the. the It's, it's far. It's far. Quebec is far to that place. It's Ottawa. Ottawa? Yeah. Well, well no, I, mean, we're right beside the Quebec, Quebec province. We're right beside, we just crossed the biggest bridge and we're in the province. So I okay, can you send me Quebec the address? Let me Google it. Can you send me the address? Maybe I can drive there and see. Can you please okay. send me the address, please, ma'am? Would you like to, would you please call, um, or maybe I can call you back uh, on the 5th okay? Um, Tuesday the 5th of March, I'll call you back and I'll have the procedure on how to send the money by uh, uh transfer Okay, ma'am. Okay, ma'am. Thank you, ma'am. Okay? Thank okay, you, ma'am. so I'll call you next week. All right, ma'am. Thank you so okay, much. good All day. Right. Bye. Bye. I've be expecting that call for a long time. That's why I pick it. That call, I've called more than 20 times, so... I cannot afford to. Okay, you can support my page now with star. Support my page with star. Okay. So, let me subscribe please please ẹ bá bá gbọ́ liberty kẹ̀dẹ̀ bá bá ṣí ẹ̀nà ẹ̀jọ́ torí ọlọ́run ẹ jẹ́ káwọn èèyàn máa rí péjì mi ẹ̀ torí ọlọ́run báwo lèèyàn ṣe máa ṣe dáadáa fún yàn ẹnìkan sọ ó sọ fún mi wípé ó send message sí mi àwọn èèyàn Esabod ni o ẹni tó dẹ̀ ṣe kinní yẹn má send kinní yẹn let me see maybe I cannot get it. ń sọ̀rọ̀ pé ẹnìkan pásọ̀ kan ṣe nǹkan fún mi tó bá yẹ pé wọ́n sọ wọ́n ṣe é dáadáa nígbà yẹn wọ́n máa ṣe tá a máa sọ pé àwọn èèyàn yìí ò ti ọ̀mọ́ pé inú mi máa ń dùn gan bí wọ́n bá ṣe wọ́n máa ní ẹnìkan dì pẹ̀lú mi. show now they are flagging the show ẹ sábọ́ọ̀dù olórí burúkú why you flagging my show àgbà òfò rádaràda. They are flagging me. ADC bread, bread disable. This video. Níbo ni? Music wo ni mo? Did I play any music? Àbórí computer robot yẹn àbórí ẹ̀ ti dàrú ni. Okay, let me go for now. Happy new month to ẹ̀yin tèmi ṣá. Gbogbo to tó ṣèkà fún mi, ìyà ló máa jẹ yín kú sí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi God bless you